onítúbí ó ti wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. Túbí túbí máa ń bẹ̀rẹ̀ ẹ̀yìn túbí máa ń bẹ̀rẹ̀ ẹ̀yìn ó ní kó tẹ́jú bá àkọ́rọ̀ ó ní wọ́n tó jálajàla. wa yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni tó fi tó fi máa ń bẹ̀rẹ̀ ẹ̀ ní tó fi máa ń bẹ̀rẹ̀ ẹ̀ ní ó ní kó tẹ́sí bá àkọ́rọ̀ ó ní wọ́n tó yára yàrá. Onídọ́dọ̀ yìí, onídọ́dọ̀ yìí yóò máa ṣe eré ẹ̀ lọ. ara wa ni wọ́n ti wọ́n ti wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ní èèyàn wa ní. tó fi máa ṣe rẹ̀ ni tó fi

èèyàn wá ní ara wa ní onísùnfì ní bóde wà ní ara wa ní èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní ara wa ní onísùnfì ní bóde wà ní ara wa ní èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní ara wa ní onísùnfì ní bóde wà ní ara wa ní èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní ara wa ní onísùnfì ní bóde wà ní ara wa ní èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ara wa ni onítúbí ni bóde wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. túbí túbí máa ń bẹ̀rẹ̀ ni túbí máa ń bẹ̀rẹ̀ ni ó lè kó tẹ́jú bá àkọ́kọ́. Sarah. Uh, yóò máa ṣe eré ẹ̀ lọ ara wa ni onítúbí ó ní wáyé ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ó ní wáyé ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ó ní wáyé ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ó ní wáyé ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni ìyá wa ni olùgbé tó fi máa ń bẹ̀rẹ̀ ẹ̀ ní tó fi máa ń bẹ̀rẹ̀ ẹ̀ ní tó lè kó tẹ̀sí bá àkọ́rọ̀ ó lè wọ́n tó jálá jálá. Onídọ̀dọ̀ ẹ̀ onídọ̀dọ̀ ẹ̀ yóò jẹ́ náà. láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni bó ti ara wa ni èèyàn wa ni wà èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni bó ti ara wa ni èèyàn wa ni wà èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni bó ti ara wa ni èèyàn wa ni wà èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni bó ti ara wa ni èèyàn wa ni wà èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì bó ti wà yìí ara wa ni èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní. olùgbé tó fi máa ń bẹ̀rẹ̀ ẹ̀mí tó fi máa ń bẹ̀rẹ̀ ẹ̀mí tó ní kó tó gbà kọ́kọ́ ó ní wọ́n tó jára jára. ó ní kó tó kó tó ní ìtàkùn ẹ̀rọ púpọ̀ ó ní ìtàkùn ẹ̀rọ púpọ̀. láwùjọ náà ó ní kó tó gbà ẹ̀rọ ó ní kó tó gbà ẹ̀rọ ó ní kó tó gbà ẹ̀rọ onídọ̀dọ̀ ẹ̀ onídọ̀dọ̀ ẹ̀ yóò fi kẹ́ lára. ara wa ni onísùfì ni bó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ní kíkì ti Islam mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní ọjọ́ tòní ọjọ́ tòní ní ọjọ́ àrìbíà déètì òní ní ọjọ́ kẹtàlélógún twenty third oṣù kẹta oṣù rọ̀bíù àlẹ́ awal ọdún fourteen forty four ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín àsòfíà zátù tọ̀ríkọ́ khalafat al-islam ẹ̀sìn sufi onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn islam ẹ̀sìn sufi onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn islam kókó ìwádìí sufi onítọ̀ríkọ̀ lọ́kọ mi ṣé kí n ṣíjú episode sixty three sufi onítọ̀ríkọ̀ lọ́kọ mi ṣé kí n ṣíjú episode 63. three tọ́ àwọn ọ̀rọ̀ kan ó ní ó ṣẹlẹ̀ tó sì tó ṣe wẹ́kú ọ̀rọ̀ tí à ń bá lọ ìgbàkigbà tí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti ṣẹlẹ̀ a máa gbìyànjú láti gbé wọlé torí pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ti ṣẹlẹ̀ sẹ́yìn tí àlàǹfààní àti gbé wọlé kò sì yẹ kí ọ̀rọ̀ náà kó máa jẹrà mọ́ wa níkùn yóò ṣàǹfààní púpọ̀ fún àwọn èèyàn wa tí a bá ń là lọ́yẹ̀ lórí irúfẹ́ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ insha arábìnrin kan òun ni ó pè mí ó lóun fẹ́ wá ẹ̀gúsí mi kí ló dé kí ló ṣẹlẹ̀ ó sọ pé láàrin òun àti ọkọ òun ni tí àwọn èèyàn bá sì ti pè mí báyẹn látara pé à ń ní ìrírí sí i so àsìkò tèmi ó fún bákan náà ni pé ibi tí ẹni tọ́hún ibi tó ní tọ́hún náà ti wá ó lè jìnnà màá wá sọ pé ká dá ogójì sí méjì. bírífù mi ní kókó ń tó fẹ́ wá sọ tó bá ti wá sọ màá wá sọ pé ẹni tó fẹ̀sùn kàn sọ fún wípé ẹ̀yin méjèèjì o ẹ fẹ́ wá rí mi. arábìnrin ṣáàyìn sì ti rí pé òun ò lè sọ fún o òun ò lè sọ fún ọkọ òun. ó tún pè mí padà ìpè rẹ̀ tó bí ẹ̀mẹ́ta sẹ́ẹ̀mẹ́rin. lórí ọ̀rọ̀ yìí mo ní ọ̀dà tó ọba bá lè sọ fọ́kọ rẹ ṣé mo mọ ọkọ rẹ ó ní mi ò mọ. ìwọ gan ṣé mo mọ̀ ọ ó ní mi ò mọ òun ó ní ṣùgbọ́n òun mọ̀ mí ó ní òun ti wá sí tàlímọ̀dọ̀ mi rí ní àwọn àsìkò kan sẹ́yìn. ẹ dákun náà. program lọ́wọ́ now mo ní ibi tó ti fẹ́ wà ibẹ̀ jìnnà o ó dọ̀kú ń bẹ nígboro digbí o fẹ́ẹ̀kan sọ tó sọ tó o sọ tán bó bá jẹ mọ́ pé wà wá wá màá ní kò bá tẹnu bọ ọ̀rọ̀ ó ní láàárọ̀ ọjọ́ òun tí òun kọ́kọ́ ní ọkọ kìrìsìtẹ́nì ni òun kọ́kọ́ fẹ́ òun sì bí ọmọ kan fún un tàbí méjì lẹ́yìn náà òun kúrò lọ́dọ̀ kìrìsìtẹ́nì òun tún fẹ́ ẹlòmíràn tí ó pèrè ní mùsùlùmí ok òun fẹ́ lómi tó pèrè ní mùsùlùmí. Okay? tọ́ ẹ̀yin tẹ́ wà lórí ètò ẹ máa bá mi tẹ lọ́ọ̀pù àti láìkì o àwọn oníṣúfì onítọ̀rí kọ̀ wọ́n ti ń gbé orí pupa wọlé o ẹ máa bá mi tẹ lọ́ọ̀pù àti láìkì ẹ mi tẹ lọ́ọ̀pù àti láìkì. sọ o òun wá fẹ́ ẹlòmíì tó jẹ́ mùsùlùmí ó ní ẹni yìí ó ní onítọ̀rí kọ̀ ni. Hmm. kó tiẹ̀ tó sọ pé onítọ̀rí kọ̀ ni ó ní ìjẹ́ ẹ̀mú ti wá lágbára gan báyìí o lòun wá wò pé kóun fẹ́ kan síjú ohun tó bí kóun síjú nìyẹn kóun fẹ́ kan síjú ẹlẹ́yà ni òun fẹ́ síjú mo ní ọ̀fẹ́ síjú ìwọ́n tó jẹ́ lẹ́hà ṣé ọ̀nà tí wá dímọ̀ pátápátá débi pé àti kó síjú ni ọkọ rẹ̀ ń kọ́ kí ọkọ rẹ ń ṣe kí ọkọ rẹ ń ṣe ọlọ́kọ òun ó ní iṣẹ́ àpá ló ń ṣe ọlọ́kọ òun ṣe iṣẹ́ àpá iṣẹ́ àpá àbò ṣé kí ló gbà lérò pẹ̀lú iṣẹ́ àpá torí pé ohun tí mi mọ̀ sí iṣẹ́ àpá òun níṣẹ́ babaláwo kí ló gbà lérò pẹ̀lú iṣẹ́ àpá ó ní máa dáyàn lóhùn ni ó máa ń dáyàn lóhùn àwọn tí ayé bá ń ṣe é máa dá wọn lóhùn ní bẹ́ẹ̀ ni àwọn tí wọn bá ní arísìkì lọ́wọ́ ẹ máa dá wọn lóhùn ó ní bẹ́ẹ̀ ni àwọn tó bá fẹ́ ṣe ájò wọ́n máa wá sọ́dọ̀ rẹ̀ ní bẹ́ẹ̀ ni ó ní máa dáyàn lóhùn ó sì máa yẹ nǹkan wò ó ní onísúfìsì ni tí ń ṣe tàríkà tó ń ṣe tàríkà ó hmm. ní kí wá ló mú ọ tó fi lọ fẹ́ àfáà tí ń ṣiṣẹ́ àfáà kí ló mú ọ ṣé bó lọ́wọ́ mọ̀ mí rí ọ̀nà wo ló gbà mọ̀ mí níbo ló ti mọ̀ mí ó ní ní nǹkan bí ọdún mélòó sẹ́yìn ó lòun wá sí tàlímù yín rí nígbà tó wá wá sí tàlímù wa rí ó tó kí ni duration kí ni àsìkò tó fi wá ó tó bi ọ̀sẹ̀ kan oṣù kan ẹ̀ẹ̀kan ló wá ní abẹ́ẹ̀mejì abẹ́ẹ̀mẹ́ta ó ní. ó lóun tiẹ̀ mọ iye òǹkà àgbà tóun fi wá ó ní àmọ́ gbà tóun òun tó mọ nígbà tóun ń gbé nítòsí ibi tí mo ti mọ ṣe tàlímù pé òun máa ń wá sí ibẹ̀ and definitely wíwá rẹ kò ní mọ lẹ́ẹ̀kan nìyẹn ó ní bẹ́ẹ̀ ni sà ok ṣé láwọn àsìkò tó o wá síbẹ̀ yẹn o gbọ́ ọ̀rọ̀ kankan tó jẹ mọ́ oníṣúfì. lẹ́nu mi ọ gbọ́rọ̀ kankan tó jẹ mọ́ àwọn àfọ̀njálàbí lẹ́nu mi ó lóun gbọ́ ó ṣe tún wá lọ fẹ́ oníjálàbí so àwọn ọ̀rọ̀ tó gbọ́ yẹn ó gbọ́ dànù so. ní gbogbo àsìkò ìgbà tí ó ti fẹ́ nígbà náà ó lóun ti fẹ́ ok àwọn ọ̀rọ̀ tó wá gbọ́ yẹn ọgbọ́ gbogbo ẹ̀ dànù pé kò sí ní tọ́kàn ọ́ torí lásìkò yẹn ẹ̀ ń rí adìẹ gbà dáadáa ẹ̀ ń rí pẹ́pẹ́yẹ gbà ẹ̀ ń rí jàpá gbà ẹ̀ jẹran bó ṣe wù yín ẹ̀ ń dífá ọkọ̀ rẹ̀ ń dífá fáwọn èèyàn ẹ̀yin wá ń gba ẹran ẹ̀ ń jẹ́ E tó bá ti yẹ nǹkan wò yọ gbowó lọ́wọ́ wọn nígbà yìí wá kó lọ sí new site nìsín èrò wá dá awọ́rò tọ́pẹ́ máa ń ṣe fáwọn èèyàn yẹn kóun náà ó fi máa rí èrò ó ní le gan báyìí ni ó débi kó o fẹ́ kan síjú tọ̀ mo ní ọ̀rọ̀ rẹ̀ yìí yóò dé orí afẹ́fẹ́ a fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ torí irú rẹ̀ pọ̀ nígboro irú rẹ̀ pọ̀ nígboro a fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ mo wá sọ tí mo fẹ́ bọ̀ òun sọ mo bá sọ. So mo wá rí i pé ọ̀rọ̀ náà ó yẹ kí n nà sórí afẹ́fẹ́ ṣe ara wa ní àǹfààní torí náà ẹ máa tẹ́tí gbọ́ mi. ṣé ẹ rí ní àkọ́kọ́ náà àwọn tó sopọ̀ mọ́ ọ̀rọ̀ yìí pọ̀ gbogbo ẹ̀yin tí ọlọ́run bá ti fi ọ̀nà mọ̀ tó fi ọ̀nà mọ̀ yín ọ̀fẹ́ ni ọ̀nà mọ̀ lọ́dọ̀ ọlọ́run kì í ṣe pé nǹkan kankan la ṣe fọ́lọ́run tọ́lọ́run fi ṣàánú wa tó fi fọ̀nà mọ̀ wá nínú àánú àlọ́ọ̀ ni. bọ́lọ̀ bá ti wá fi ọ̀nà mọ̀ ẹ̀dá tí ẹ̀dá bá wá ṣàìmoore sí ọ̀nà mọ̀. Allah ha wa ta'ala wọ́n máa ń gba ọ̀nà mọ̀ yẹn kúrò lọ́wọ́ rẹ̀ ohun tó fẹ́ máa ṣe láburú náà ni wà mójútó gbogbo ẹ̀yin tẹ́ bá ti fi ọ̀nà kan tàbí ọ̀nà mìíràn tí ti ń jẹ́ ọ̀rọ̀ dodo tọ́ta sí ń létí ẹ má fetí ìlàbà rẹ̀ ẹ má fara gbọ́ ẹ jẹ́ kó ríbi jókòó sí nínú ọkàn yín torí pé tí Allah bá fẹ́ fi ẹ̀dá mọ̀nà kò ní ṣẹ̀ṣẹ̀ rán mọ̀lẹ́ka jìbìrìlù sí i èèyàn bí irú rẹ náà ló tẹ̀sí gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ ńjọ́ tí ọ̀rọ̀ náà sì máa jẹ́ òdodo ọ̀rọ̀ tí wọ́n bá sì jẹ́ ẹni tó fẹ́ ní ojú pọ̀nà òdodo wàá gbìyànjú láti ṣiṣẹ́ tọ̀ at all cost ní gbogbo ọ̀nà ibi tó o bá ìrìn àjò ilé ayé rẹ dé tó o fi gbọ́ òdodo tí o bá lérò pé o ò lè u-turn o kó bá ara rẹ ni o o kó bá ara rẹ ni ibi tó o bá ìrìn àjò ayé rẹ dé. tí òdodo ọ̀rọ̀ fi dé bá ọ tó fi fi etí pilà bá rẹ̀ tó fi ara gbọ́ ọ tó gbọ́ ní àgbọ́ dànù tó gbọ́ ní àgbọ́ ronú sí ìwọ ló kó bára rẹ o a kì í rí ẹ̀pọ̀n ta lẹ́ẹ̀mejì ó lọ̀rọ̀ ìmọ̀nà o ó ní ọ̀rọ̀ ìmọ̀nà ìmọ̀nà ó ju góòlù lọ. ìmọ̀nà ọlọ́run ọwọ́n ju góòlù lọ tí Allah bá ti wá taari ìmọ̀nà sí wa ẹ̀ẹ̀kan náà ni ìgbà àkọ́kọ́ tọ́lọ́n bá ti taari ìmọ̀nà sí wa yẹn má sọ pé ohun tó jẹ́rè lọ òfin nírunú pìwàdà tọ́ ọ bá ti ronú pìwàdà Allah lè má payá ọkàn rẹ mọ́ o Allah wa ó lè má payá ọkàn rẹ mọ́ àbòsí ló jẹ́ àbòsí ló jẹ́ láti ọ̀dọ̀ ẹ̀dá kí Allah wa kó fi ọba tó dá sí wípé yáa dí wàyùdílù man yẹ̀ṣà yẹ̀rẹ̀hámù man yẹ̀ṣà wàyù azibu man yẹ̀ṣà Allah subhanahu wa ta'ala lọ́dún ara rẹ̀ ẹni tó bá fẹ́ ní máa fi í mọ̀nà ẹni tó bá fẹ́ yóò fi ṣìnà yóò ṣì lọ́nà ẹni tó bá fẹ́ yóò kẹ́ ẹni tó bá fẹ́ yóò jẹ́ ń yà ọlọ́run bá wa tó gbàròyìn pẹ̀lú ìròyìn yìí àì máa mú un ṣeré tó bá ti sí ọ̀nà mọ̀hàn wá ká hàn pọ́nkán ẹni mọ̀ wípé aláwo ní taari owó sí ọ bóyá lọ títí ní ìsìn níbi tí ò ti sí èèyàn kankan tí a lè sọ pé ń gbé ní àyíká abẹ bóyá ní sọmọ pé wàá he pọ́kán oh, oh, oh, ni ọ́ he owó yẹn pọ́kán ni ọ̀ bá tẹ̀ wàá he tán kó o pòórá ọ̀ kọ́ he owó pọ́kán náà ni tọ́ ọ bá rí nǹkan àǹfààní lójijì ò ní jẹ́ ó bọ́mọ lọ́wọ́ tó bá wá di bí ọ̀nà mọ̀ ẹ̀dọ́ wà hàn ṣàbùsí ọ̀rọ̀ afá kan ló gbọ́ tó jẹ́ òdodo ọ̀rọ̀ for the first time tọ́lọ́ ń sì pé kó mọ̀ pé ohun tó sọ yóò dodo ni mọ́dàgùn láti tètè gbámú kó wá máa lékún lórí ẹ̀ eléyìí ni point number one tí a gbọ́dọ̀ jẹ́ kó kọ́kọ́ yé wa tẹ́dà bá ti mí sí ìgbà àkọ́kọ́ tí aláòsí payọ́ ọkàn rẹ̀ sí òdodo tó bá ti kùnà lórí ẹ ọ̀nà mọ̀ yẹn yóò kúrò lọ́dọ̀ rẹ o yóò bọ́ sọ́dọ̀ ẹlòmíì ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì lórí ọ̀rọ̀ yìí òun ni wípé ṣe rí ẹ̀yin òbí tí ẹ̀ ń fi ọmọ lọ́kọ ẹ̀yin òbí ń fi ọmọ obìnrin kì í fi rẹ̀ lọ́kọ ìbá àjàgbàlagbà dandan ni kó ní wàlíyù tí ó fi lọ́kọ ẹni àkọ́kọ́ nínú aolìyáwò lùmọ́rí à àwọn aláṣẹ obìnrin òun náà ni bàbá tó bí ọ̀pọ̀lọpọ̀ bàbá tó bí ọmọbìnrin ló gá sí wípé wọ́n kó bá ọmọ wọn nípasẹ̀ yíyọ̀ǹda ọmọ wọn obìnrin fún ọkùnrin tí ò yẹ kí wọ́n fi ọmọ lé lọ́wọ́. a gírí wípé ẹ̀kọ́ ọmọbìnrin ó lè mọ́ tí ì tó nǹkan tí ó fi lọ sílé ọkọ ṣùgbọ́n wọ́n ní tí èyí kúkúrú ọ̀bá gbọ́n kí ló ń ṣe èyí tó ga tọ́wọ́ ọ̀bá gbọ́n kí ló ń ṣe bàbá ṣebí nítorí kí obìnrin má bá a sí ọkọ yàn kó má bá a sí ọkọ fẹ́ kó má bá a fẹ́ wrong person kó má bá a bọ́ sọ́wọ́ òdì lẹ́sìn fi gbé kalẹ̀ pé nínú orígun yìgì o olùfọmọlọ́kọ orígun kan ni orígun kan ni nínú orígun yìgì májẹ̀mú ni nínú mẹ́jẹ̀mú yìgì bó ṣe bọ́ sí abẹ́ orígun yìgì lọ bọ́ sí abẹ́ mẹ́jẹ̀mú yìgì tó bẹ́ẹ̀ gẹ́ tó fi gá sí pé obìnrin tó bá dápẹ̀rẹ̀ ẹ̀ lọ́kọ ànẹ́bì ní alágbèrè ni obìnrin tí obìnrin tó obìnrin tí obìnrin ẹgbẹ́ bá fi lọ́kọ alágbèrè làwọn méjèèjì ṣé bí nítorí pé ẹ̀sìn pé àwọn obìnrin ní aláàbọ̀ làákàyè aláàbọ̀ ẹ̀sìn ni wọn fi wọn fi sí nípò ẹni tí ó fi ọmọbìnrin lọ́kọ ìwọ tí wọ́n wá kà kún ẹni tí ọpọlọ rẹ pé ẹni tẹ́sìn rẹ pé tó wá wà nípò aláṣẹ fún ọmọbìnrin kan tàbọ́mọ bíbí rẹ dákun wọ́n sì ọmọ lọ́nà wọ́n sì ọmọ lọ́nà ẹni tí wàá yọ̀ǹda ọmọ fún di ó jẹ́ni tó yẹ kó o yọ̀ǹda rẹ̀ fún bàbá ọmọbìnrin yìí kò lè mórí bọ́ níbi pé òun náà ló yọ̀ǹda ọmọbìnrin yìí fún àwọn ọkọ tó fẹ́ ó ṣeé ṣe kó dá sí pé ó gbọ́ oyún níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó jẹ́ pé kìrìsìtẹ́nì kan ló fún lóyún ìyẹn ò tí ì túmọ̀ sí wípé kí bàbá yìí yọ̀ǹda ọmọ yìí fún kìrìsìtẹ́nì náà káti ẹ̀ sọ pé níbẹ̀rẹ̀ ayé rẹ o kìrìsìtẹ́nì kan ló fún lóyún yóò bí oyún inú rẹ ni o ò ní yọ̀ǹda ọmọ yẹn fún kìrìsìtẹ́nì yẹn àmọ́ nígbà tí òbí tí ó fọmọ lọ́kọ tóun gangan fúnra ara rẹ̀ ò gbádùn tí ò jiná tí ò mọ ojútùú ọ̀rọ̀ ẹ̀sìn kò sẹ́ni tí ò ní fi ọmọ fún nípasẹ̀ bẹ́ẹ̀ àlámọ̀rí ọmọbìnrin yóò sì dàrú kanlẹ̀ ilá ayẹ̀ṣá Allah ilá ayẹ̀ṣá Allah gbogbo ẹ̀yin òbí tẹ́ ẹ bímọ tí àlámọ̀rí ẹ̀sìn ọ̀bá ti yé yín lórí ta ló yẹ kẹ́ ẹ fọmọ fún ta ni ò yẹ kẹ́ ẹ fọmọ fún ẹ súnmọ́ àwọn àfáà súnà tó wà ní àrọ́wọ́tó yín kẹ́ ẹ gba ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ kẹ́ ẹ gba àmọ̀ràn lórí rẹ̀ kì í sí gbogbo ọkùnrin tó bá yọjú sí ni kò ń fẹ́ fẹ́ ọmọ ẹni lẹ́sìn sọ pé ká yọ̀ǹda ọmọ wa fún un torí pé wọ́n bẹ nínú àwọn ọkùnrin tẹ́ rí yẹn tí ó bà ayé àti àlèkìyámọ̀ ọmọ wa jẹ́ tí ó bà ayé àtàlèkìyámọ̀ ọmọ tí ó bà jẹ́ òbí tó bá sì ṣe sábàbí pé ó yọ̀ǹda ọmọbìnrin rẹ̀ fún ẹni tí ó bá yí ọmọ rẹ̀ jẹ́ tí ó bà lè kìyàmọ̀ rẹ̀ jẹ́ òun náà ti nípìn nínú wàhálà ìdààmú àti ìṣìnà tó bá dé bá irú ọmọ bẹ́ẹ̀ nínú ilé ọkọ ìyẹn ti ẹ̀yin òbí ṣe ẹ̀yin obìnrin àti ẹ̀yin òbí ẹ̀yin obìnrin àti ẹ̀yin òbí wọn ẹ̀yin méjèèjì ó yẹ kẹ́ ẹ dá nǹkan o ó yẹ kẹ́ ẹ dá ẹ̀sìn òdodo ó yẹ kẹ́ ẹ sì dá ìlànà òdodo mọ̀ nínú ẹ̀sìn náà ìsìláàmù lẹ̀sìn òdodo ìlànà oró kan ṣoṣo oni lana suna súnà Muhammad sallallahu alaihi wasallam sallam. tí ẹnikẹ́ni bá wá bá yín kó ń fẹ́ fi ọmọ yín tí ó bá ti jẹ́ mùsùlùmí tó ń tọ ojú ọ̀nà ànájìwá Muhammad èèwọ̀ ni fún yín láti fọmọ fún rẹ̀ níbẹ̀ èèwọ̀ ni fún yín láti fi ọmọbìnrin yín fún irú ẹ̀ níbẹ̀ ní ayé òde òní tá a wà yìí ẹni muslim tí ọ̀rọ̀ bá ti yé e lọ síbi pé ìlànà nẹ́bí muhammad sallallahu alaihi wasallam lòun ó máa tọ̀ nínú ìsìláàmù torí ìlànà pọ̀ táwọn èèyàn láwọn ń tọ̀ nínú ìsìláàmù ìlànà pọ̀ gan ni o ó japa ni o ó fọ́nká ni o ṣùgbọ́n bí gbogbo ìlànà yẹn ti pọ̀ tó ìlànà oró kan so lọ́lọ́run ó gbà òun ni ìlànà ti ànábìwa muhammed sallallahu alayhi ìlànà rẹ̀ lórí àkídà ìlànà rẹ̀ lórí ìbádà ìlànà rẹ̀ lórí muamala ìyẹn ni pé ìlànà ànábìwa Muhammad sallallahu alayhi lori lórí wa wa àti wa sí ọmọnìyàn gbogbo ẹ̀ ní ìlànà nẹ́bí kó sínú pátápátá tó bẹ́ẹ̀ gẹ́tọ́ ga sí wípé kò bùkátà sí ìlànà míì láti fi make it complete ìlànà yẹn òun láàmú tọ̀ òun láti máa ṣe ẹ̀sìn ìsìláàmù ká lè bá a lè jèrè ẹ̀sìn ìsìláàmù ṣe wá rí àwọn ìlànà mìíràn táwọn èèyàn kùn lọ́dà táwọn èèyàn pa láró irọ́ ni o ọ̀kan nínú àwọn ìlànà táwọn èèyàn kùn lọ́dà tí wọ́n pa láró ọ̀kan nínú ẹ̀ ni ìlànà súfì jẹ́ ọ̀kan nínú ẹ̀ ni ìlànà amadíyà jẹ́ ìlànà súfì ìlànà amadíyà ìlànà ṣíà wọ́n dàbẹ́ ni pé àwọn tí wọ́n ń bẹ nàìjíríà ta ni dákọ̀ nìyẹn anywhere in the world jẹ́ ó jẹ́ ẹni tó ń ṣe ìsìláàmù pẹ̀lú ìlànà súnà nẹ́dìwà Muhammad nìkan ni wàá fọmọ rẹ fún ìwọ ọmọbìnrin náà ẹni tí wọn náà sọ pé ó jẹ́ ó jẹ́ mùsùlùmí tó wà lójú ọ̀nà ìlànà nẹ́dìwà Muhammad táǹpẹ́ ní súnà nẹ́dì òun ni kò fẹ́ sórí tó o bá lọ fẹ́ ẹlòmíì tó pèrè mùsùlùmí tó wá ń tọ ojú ọ̀nà míì láti fi ṣe ìsìláàmù yálà ojú ọ̀nà sufi ló ń tọ̀ ní o láti fi ṣe ìsìláàmù yálà ojú ọ̀nà amadíyà ló ń tọ̀ ní o láti fi ṣe ìsìláàmù yálà ojú ọ̀nà shia ló ń tọ̀ ní o láti fi ṣe ìsìláàmù ẹ̀rín àárọ̀ ẹ̀kún alẹ́ ni o ìdùnnú àárọ̀ ìbànújẹ́ alẹ́ ni o kò lẹ́tọ̀ọ́ rárá kí obìnrin kan àtọkùnrin kan kíkanu wọn wà lójú ọ̀nà súnà kíkejì wà ní ojú ọ̀nà míì kẹtọ wá fẹ́ra yín kò lẹ́tọ̀ọ́ ọkùnrin onísúnà kò gbọ́dọ̀ fẹ́ obìnrin onísúfí obìnrin onísúnà kò gbọ́dọ̀ fẹ́ ọkùnrin onísúfí. ọkùnrin onísúnà kò gbọ́dọ̀ fẹ́ obìnrin amadíyà amadíyà obìnrin onísúnà kò gbọ́dọ̀ fẹ́ ọkùnrin amadíyà ọkùnrin onísúnà kò gbọ́dọ̀ fẹ́ obìnrin ṣíà obìnrin súnà kò gbọ́dọ̀ fẹ́ ọkùnrin oníṣíà àti àwọn wẹrẹ wọn bí oníjàlá bí nǹkan kan rádaràdán o èèwọ̀ ni o torí pé tó ọba mọ̀ léèwọ̀ ìwọ tó ọjọ́ ní súnà tọ́ ọ lọ fẹ́ oníbídíà sórí eh, ohun tó súnmọ́ ni kó kábàámọ̀ láyé kó tó wá kábàámọ̀ ní ọjọ́ àlèkìyàmọ̀ ọlọ́run mọ̀jẹ̀ ká kábàámọ̀ àmọ́ àbámọ̀ ó súnmọ́ yín pẹ́kípẹ́kí tó ní súnà bá lọ fẹ́ tí èso ń súnà àbámọ̀ ni ẹni tó jó ní súnà yẹn máa ká lórí ẹ̀ ok now nínú àkíyèsí ta fẹ́ pè wá sí lórí masiala yìí kò ní wípé tá a bá ń sọ fáwọn èèyàn wípé àwọn oníṣúfí wọn ìṣekú re tí wọ́n bá sọ wípé nínú àwùjọ wa lónìí nínú àwọn ìran àwọn àfáà tí ń bẹ ní nàìjíríà tí wọ́n bá sọ pé kàtígórì àwọn àfáà wo ní máa ṣiṣẹ́ babaláwo tí wọ́n pọ̀ tí wọ́n rọ́wọ́ mú tí wọ́n ṣe kò kíní nínú iṣẹ́ babaláwo lóòkọ̀ ẹ̀sìn àwọn oníṣúfì ni àwọn oníṣúfì ni o ò lè rí onísùnà kan kó jókòó kalẹ̀ kó lóun dá àwọn èèyàn lóhùn o ò lè rí. o ò lè rí onísùnà kan kó jókòó kalẹ̀ kó lóun dá àwọn èèyàn lóhùn. àwọn onísùúfí ìbàjẹ́ tí ń bẹ lára wọn pọ̀ mo ti kàrí sẹ́yìn nínú àwọn program nínú àwọn programs tí mo ti ṣe bọ́ sẹ́yìn lórí péjì mi oníṣúfí àwọn onímọ̀ ṣiṣẹ́ àbá oníṣúfí àwọn onímọ̀ yẹ nǹkan wò oníṣúfí àwọn onímọ̀ tẹ̀bọ oníṣúfí àwọn ni wọ́n máa gbogbo tí ń jẹ́ ìbàjẹ́ nínú ẹ̀sìn tó jẹ mọ́ àkìídà tó jẹ mọ́ ìbàdà ọ̀dọ̀ onísúfí lẹ́sì rí onísúfí náà ní májó ń bí díà gbogbo ọ̀nà tí ẹ̀sìn wọn ò fi ní wúlò fún wọn láyé àti lọ́run lónísúfí máa kó kọ́ra. lónísúfí máa kó kọ́ra torí náà ẹ̀yin òbí wa tí ọmọ yín bá sọ pé ẹni tó ń fẹ́ fẹ́ rèé ẹ̀rí dájú wípé mùsùlùmí tó yanrantí tó ń tẹ̀lé ìlànà níbi Muhammad sallallahu alayhi wa sallam oníkẹ́ ẹ fi ọmọ yín fún ọmọkùnrin tó bá lóun fẹ́ẹ́ fẹ́yàwó ẹ má jẹ́ òfẹ́ sẹ́yìdà alálìjẹ̀nu ni sẹ́yìdà gbogbo àwọn sẹ́yìdà pátá alálìjẹ̀nu ni wọ́n ẹ má jẹ́ òfẹ́ ọmọ sẹ́yìdà alálìgbẹ̀nú làwọn sẹ́yìdà torí pé oníṣúfì ni máa ń pè rẹ̀ sẹ́yìdà oníṣúfì ni. ẹ má yọ̀ǹda kí ọmọ yín kùnrin kó fẹ́ sẹ́yìdà tàbí ọmọ sẹ́yìdà gẹ́gẹ́ fún ara rẹ̀. àwa kìlọ̀ fún yín ohun tó kù yín kù ni pé kẹ́ ẹ gbọ́ràn kí Allah má ṣe yín ní ajá tí ó sọnù tí ò ní gbọ́ ìfi ọdẹ ní ìsìn arábìnrin ní ìsìn ó ti bọ́ há sílé súfí ọmọ ti pọ̀ ńlẹ̀ èrò tí wọ́n máa tú jẹ tí wọ́n bá wọn yẹ nǹkan wò tí wọ́n bá wọn ṣe awọ́rò tí wọ́n bá wọn ṣe àwúre gbogbo ẹ̀ ti dá páropáro ó ti dá bí ọjọ́ kejì ọjà ní ìsìn níbo ló fẹ́ kó ọmọ bíi márùn lọ mo sì mọ́ ń súfí tọ́ba ti sọ pé òun ò ṣe mọ́ pẹ́rẹ́ báyìí yóò dáadáa bùkátà gbogbo àwọn ọmọ yẹn ni níbo ló fẹ́ kó gbogbo àwọn ọmọ yẹn lọ kò sí ilé wà ó ń súfí kó rẹ̀ sì ṣe. bó tilẹ̀ ga sí pé òun náà alábòsí ni kí ló wá délé rẹ̀ olóòtí wá sí ìdánilẹ́kọ̀ọ́ mi rí fún àwọn àsìkò kan sẹ́yìn mo wá bi léèrè pé lásìkò tó fi wá òun ǹjẹ́ o ọ̀rọ̀ kankan látẹnu mi lórí ọ̀rọ̀ súfí olóńgbò. ǹjẹ́ ọ gbọrọ gbọ́rọ̀ kankan lẹ́nu mi lórí ọ̀rọ̀ àwọn oníjàládì ó lòun gbọ́ nígbà tó wá gbọ́ ò ṣe wá ṣiṣẹ́ tọ̀ ọ́ ò ṣiṣẹ́ tọ̀ ọ́ so àsìkò tí èrò ń wá sọ́dọ̀ ọkọ rẹ̀ tó jẹ́ oníjàládì kò mọ́ lọ́rùn èrò wá dá ebi wá dé. ọwọ́ ń wọ́n ọ̀nà àbáyọ lẹ́ni tó ti bọ́ ha ọ̀rẹ́dì ẹ tún máa wọ̀rọ̀ o kì í ṣe gbọ́dọ̀ fẹ́ o bí ó se rí ọ̀nà ije rẹ̀ lọ n o ló pé ojú tó ń bò yìí ó ń di ojú tí wọ́n ní òkè lẹ́wọ̀ ẹ̀wùsàlẹ̀ ọ̀rọ̀ rẹ ti wọ́ lórí àkìdá ìwọ tó ọ̀dà kìdá mọ̀ àkìdá tó lálàáfíà ọ̀dà mọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ aya tí ń bí ọmọ sí ọ̀dọ̀ súfì súfì babaláwo ẹ́n súfì babaláwo oníkọ́ni ọjọ́ ìbànújẹ́ rẹ̀ ọjọ́ ìbànújẹ́ rẹ ti pẹ́ lásìgbò ti wọnú ilé rẹ̀ kò fara pamọ́ fún ọ ó jẹ́ kó mọ̀ pé oníṣúfì lòun ó jẹ́ kó mọ̀ pé iṣẹ́ àfà lòun ṣe ìwọ sì ti gbọ́ rí lẹ́nu irú wa lẹ́nu tèmi gangan àṣepọ́sìn o ti gbọ́ rí pé ó ń súfì èsè èèyàn rẹ o ó ń súfì èsè lẹ́sìn gidi o má kò sọ́wọ́ oníṣúfì o onígálàbí ń èsè èèyàn rẹ o fún iṣẹ́ lẹ́sìn gidi o má kù sọ́wọ́ wọn o òfin tí pìlàbà ọ̀gbọ́ ó ti ẹ̀ gbọ́ òrunú sí i ọ̀mọ́ ní òdodo ọ̀rọ̀ ọba sọ pé kò pé ṣe kò síjú ìgbà tó wulẹ̀ tí ì síjú <laughs> ìgbà tó tí ì síjú kí ni ipò rẹ nú ẹ̀sìn ọ̀jà máa ń kankan ìyàwó babaláwo ìyàwó babaláwo ni ọ̀ ọ̀wulẹ̀ german kankan so àmọ̀ràn tẹ́mi ọkàn fún ọ ni wípé lọ tún ìgbàgbọ́ rẹ ṣe lọ rìnú ìgbàgbọ́ rẹ kó o lè mọ̀ pé o ò tí ì dé ààyè rẹ tàbí o ò sí láàyè tó yẹ kó o wà wá bó o sì ronú pìwàdà òkè tọ́wọ́ á jẹmọ́ wípé iṣẹ́ tó fẹ́ máa ṣe láti fi máa rí jẹ ìmú rẹ ọjẹ mọ́ kò sí ojú tọba sí ojú sámọ́ sí bọ́dì ilẹ̀ torí pé ìdájọ́ ojú bíbò nínú ìsìláàmù kìí ṣe pé tọ̀ọ̀bá bojú kìí ṣe pé ó di kèfèrí níwọ̀n ìgbà tọ̀ọ̀bá ti takojú bíbò ọ̀ranyàn ni kóbìnrin ó bojú àmọ́ ìjẹ́ ọ̀ranyàn rẹ̀ ọ̀ràn àyàn lórí pé ṣé ìmọ̀nì rẹ gbé ni bí ìmọ̀nì rẹ ò bá tí ì gbé o lè fi ojú rẹ lẹ kó jẹ ti tajàtẹ̀ran kò sí problem sáàsì má tako ẹ tó bá bójú ṣùgbọ́n ìṣòro ayé tiẹ̀ báyìí ọkọjá ọ̀rọ̀ ojú bíbò o ọkọjá òbójú òbójú o ìmánì rẹ̀ gẹ́gẹ́ fún ara rẹ̀ ó níṣòro tó lágbára nípa pé òun bímọ sí ọ̀dọ̀ ẹni tí yóò máa kọ́ ọmọ ẹ̀ ní iṣẹ́ jálàbí iṣẹ́ babaláwo torí náà kẹ́lẹ́ yìí máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa lápapọ̀ wípé ká má fẹ́ oníṣúfì o ká má fi ọmọ fún oníṣúfì ká má pe oníjàládì ká má fi ọmọ fún oníjàládì tẹ́ bá ti rí àáfàá kan tí ń dán yọ̀rọ̀yọ̀rọ̀ tí ń dán yọ̀rọ̀yọ̀rọ̀ tó lọ́n fẹ́ fẹ́ ọmọ yín ẹ tọpasẹ̀ ẹsẹ̀ wo ló ń ṣe ẹ tọpasẹ̀ ẹsẹ̀ wo ló ń ṣe àníṣẹ́ tí ọba ti jẹ́ oníṣúná tó sì pèrè láàbà oníjàlàbì ni ó jẹ́ oníjàlábì ni ó jẹ ṣẹlẹ̀ àwọn súfì ń tọba ti kọ kùránì tọmọ kùránì ká yọwà dálé kí ó lè fáwọn ọmọ rẹ ló lóun kọ wọn kùránì wọn fi yẹn ṣe camouflage ni o wọn ń dá àwọn èèyàn ló ń tààrà wọn ń dá àwọn èèyàn ló ń tààrà nù lé yọkàn dá ilé kéwúlẹ̀ tí ó ti máa kọ́ àwọn ní kùránì àsìkò tí ó bá rí kọ́sítọ́mà yóò jókòó ti àwọn ọmọ tó bá ti rí kọ́sítọ́mà babaláwo rẹ̀ yóò fa àwọn ọmọ sílẹ̀ yóò lọ máa dá àwọn kọ́sítọ́mà lóhùn irú àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ má pẹ́ wọn mọ́ wọ́n ń sọ àwọn obìnrin di ìdàkudà ni tó tẹ̀sí gbọ́ kó ní súnfí léèyàn súfèé ni o súfèé sí ni o ìyẹn ni pé bẹ́ẹ̀dà nùnú o bẹ́ẹ̀ kúrò lọ́dọ̀ rẹ ní o má dúró tó ń súfì o ó ń súfì onísúfì à wọ́n kàn ní ẹ máa ń ṣera wọn ni wọ́n máa ń ṣe ẹlòmíì ẹni tá a bá sì sùn tìlà jarun páálù tó ní súfì bá máa ń ṣera rẹ̀ gẹ́gẹ́ báwọn súfì náà ṣe kọ̀ǹfàmù pé súfì súfì wọ́n máa ń ṣera rẹ̀ ni ìwọ ìyàwó tó ń bẹ lẹ́ẹ̀dẹ̀ rẹ̀ yóò ṣèwọ náà máa o yóò ṣe àwọn ọmọ rẹ máa o èmi sọ fún yín tó o báwo ni ẹnìkan ó sì jẹ́ oníṣúfí tí wọ́n sọ pé oníṣúfí máa tira rẹ̀ ní kí ṣẹlòmíì wọ́n ń ṣẹlòmíì mọ̀nàkà ìyàwó tó wà ní ilé yóò ṣe é yóò ṣe òun náà ìwọ ní ìsìn ṣé wo àwọn súfì ní ìsìn ó súfì kan ni ó súfì kan ni ó níyàwó bó ti wà ó níyàwó náà ṣé ìwọ lè jẹ́ ìyàwó lọ́dọ̀ọ́rù ẹni tó jẹ́ àwọn ara àwọn ara àwọn oníkùránì ẹ́ àbórí bóò ni ẹni yóò ṣe ní ṣe ọmọ ọ̀kan tó nì tó gbá wòran Jésù Kristi síwájú yìí àwòrán ọ̀rọ̀ tó gbé síwájú yìí ṣé ó lè jẹ́ àyà fún ẹni báwọn ọ̀kan tó nì tó forí balẹ̀ ní ọ̀dọ̀ ṣé ó Tìjàní àbí nìyá sí ilé ni ó lè jẹ́ àyà fún ilé ṣé ó lè jẹ́ irú ẹni tọkùnrin irú ẹni tí obìnrin yẹn fẹ́ rè ẹ̀rí iṣẹ́ kí ní ṣeun òun sì gálàbí ṣe gálàbí nù ún ohun tó ń pèsè gálàdínú ní ṣeun ṣé ó lè jẹ́ aya fún irú ẹni wọ́n kan sọ pé ọkọ rẹ̀ dà kán wá ní à ọkọ rẹ̀ dà ọkọ mi rèé o ọkọ rẹ̀ dà ọkọ mi rèé o ṣó o lè tọ́ka sílẹ̀ láàrin pé ọkọ ilé irú ẹni o lè pè lọ́kọ iru irú eléyìí o lè pè lọ́kọ rẹ̀ ẹ̀ ń ló ń sún gbèsè ṣé irú ẹni o lè ẹni kòbókò ní lọ́wọ́ yìí fìlà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní lórí yìí tẹ̀sùnbà ní rẹ́gẹ́dẹ́ yìí ọmọ òrùka ní lọ́wọ́ yìí sọ́pọ̀ bí ẹni pé ń tà lọ́wọ́ yìí àbẹ́ẹ̀rí ọ̀kan náà tún ní ẹ́ ẹ má sọ pé ọkọ rẹ dà o lè point at irú ẹni kò ní ọkọ tó fẹ́ nù ẹ́ ìgbà olè níjọ́ máa dánwò èrè wò gbọ́dọ̀ ìjọ máa dánwò èrè wò hmm? ṣé o lè sọ fáwọn ilé náà pé ọkọ tó fẹ́ fẹ́ pé ọkọ tó fẹ́ fẹ́ kọ́ máa múra báwọn sábà ló ń súnfí máa ń ṣe ra rẹ̀ yóò ṣe ìyàwó ẹ̀ ìyàwó wèrèwèrè ní òní eléyìí náà sì níyàwó lé sọ́yẹ kó o fi ọmọ fún ru ẹni yìí sọ́yẹ kó o fẹ́ ru ẹni yìí omi ìtòní sọ́yẹ kó o fẹ́ ru ẹni ẹ má pé ó sún fi ó máa ń ṣera wọn wọ́n sì máa ń ṣe ìyàwó wọn ní o so ti gbọ́ orí ló tó láńtà o àti ìyá àlù tó ní jẹmọ́nà létí àbẹ́ẹ̀rí so tábà ló sún sí mọ́ ṣe ra rẹ̀ dákun má fẹ́ o má fẹ́ ni o tó o bá ti fẹ́ ayé rẹ àtàlẹ̀kìámọ̀ rẹ yọ dàrú o má fẹ́ oníṣúfì ni o now káwa sọ pé ọ̀rọ̀ rí bá mi-ín pé ọkùnrin kan ó fẹ́ fẹ́ ọmọbìnrin kan ọmọbìnrin yìí bàbá rẹ̀ bọ́yọ́ jẹ́ kan náà wọn tí tẹ́ rí hùn tàbọ̀ jẹ́ irú wọn ní bàbá rẹ̀ ní bàbá rẹ̀ jẹ́ irú àwọn ẹni tàbọ̀ jẹ́ irú ẹni. tàbí jẹ́ irú ẹni jẹ́ kí bàbá ìyàwó tó fẹ́ fẹ́ bó ṣe máa ń múra nù bàbá ìyàwó ká ní bó ṣe máa ń múra nù. tàbí bàbá ìyàwó rẹ ni máa tó fẹ́ fẹ́ ni o inú ìkòkò dúdú ni ẹ̀kọ́ funfun ti máa jáde ok torí a rí kèfèrí tó bí ọmọ tọmọ sì jẹ́ mùsùlùmọ́ aróńsúfí tó bí ọmọ tọmọ ẹ̀ sì jẹ́ onísúnà ok ṣé àwa ní fẹ́ ni àfẹ́ àfẹ́. báwo láti fẹ́ alákọ̀ọ́kọ́ náà ẹni tí ó fẹ́ rú ọmọbìnrin bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àmọ̀ràn ọmọbìnrin ìjó ní súnà tí ẹ o àmọ́ bàbá rẹ̀ ó ti ń ṣera rẹ̀ nínú súfí ó ti ń ṣera rẹ̀ irú ọmọbìnrin bẹ́ẹ̀ kò wà advisable fún rú èmi. E ìbáà jẹ́ ẹni tó gbàgbọ́ yé súnà yìí ju èmi gan lọ kò wà advisable fún rúù mi láti fẹ́ ru bẹ́ẹ̀ ìdí ni wípé èmi wà nínú ẹni tó ń gbógun ti súfí so ohun tó bá wá ní í ṣe pẹ̀lú mọ̀lẹ́bí súfí mi ò gbọ́dọ̀ rìn ní rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ ibẹ̀ tí ìbá fẹ́ kí wọ́n ti iná bọ̀ mí lára ẹ̀ ń gbọ́dọ̀ rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ ibẹ̀ ń tèmi irú èmi o sọmọ pé nǹkan mi ń bẹ tó ga sí pé yóò dà àmọ́ tó ga sí wípé kò ní yé èèyàn so irú ẹ̀ làlámọ̀ rí yẹn so onísúfí obì ọmọ ọmọ yẹn sì ya onísúnà ó sì jọmọbìnrin ó lẹ́kọ̀ọ́ ó rẹwà gbogbo nǹkan pé sí lára kìí ṣerú mi ló tọ́ sí mi ò gbọ́dọ̀ bá mọ̀lẹ́bí súfí dá owó ìgbéyàwó pọ̀ láyé láti fi kú. tí ìbá fẹ́ fi iná sí orí òrùlé sùn mi ò gbọ́dọ̀ bá mọ̀lẹ́bí ó ń súnfí ẹtí bá ti mọ̀ pé ó ń súnfí ni n gbọ́dọ̀ fẹ́yàwó nínú ìran wọn nínú ìdílé wọn. ṣùgbọ́n ìwọ tẹ̀ èso níwáàtì tí ìwọ ń ti ẹ̀sìn tiẹ̀ tó ti ń tẹ̀lé ìlànà lẹ́yìn Muhammad sallallahu alaihi wasallam ìwọ lè fẹ́ kì í ṣe pé àìlébẹ́ tèmi kèdè kó jẹ́ ìwọ o kèdè kó jẹ́ ìwọ o mọ́ sì mí gbọ́ o ìfẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú wọn. to the least ìfẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú sufi pàápàá jùlọ ọ̀rọ̀ ìgbéyàwó títún máa ń sọ̀yàn di ẹbí. gòtíyé so torí yóò di ọ̀rọ̀ pé olóńsúfì ò lóńsúfì ò dá ó sì fún ó sì fẹ́ ọmọ wọn. wọn ìbá ti fi sọ̀rọ̀ wọn ti fi sọ̀rọ̀ sí mi pé àbúrò ẹ̀ máa ń kọ́ lóńsúfì ò ọmọ rẹ̀ sì ń bẹ́nu ilé ẹ̀ bá ti fi sọ̀rọ̀ so àwa tá a bá wà nípò pé à ń ṣàlàyé ìṣìnà àwọn oníṣúfí fún wọn ọ̀rọ̀ wa gbọ́dọ̀ wà bẹ́rí mẹ́rí kí a kù ká má fi iná sí orí ìròlé sùn ṣe wá rí ẹ̀yin yòókù tó pọ̀ jù lọ lẹ́yìn tó ga sí pé ẹ jẹ́ mùsùlùmí ẹ̀ ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀sìn jọ ní súnà ẹ wá rí ọmọbìnrin kan fẹ́ẹ́fẹ́ ọmọbìnrin wá jẹ́ onísúnà tí èsè mùnáfíkọ̀ tí kìí ṣe mùnáfíkọ̀ òkè ṣe ẹ lè fẹ́ ẹ lè fẹ́ ẹ lè fẹ́ báwo lẹ́sì wá fẹ́ wú ọmọ bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ náà bàbá ọmọbìnrin yìí tàbí ẹnì yòówù nínú ẹbí rẹ̀ tó ga sí pé òun ló wà nípò wàlíù lìmọ́ríà kò lẹ́tọ̀ọ́ àti so ìdí rẹ̀ fún yín ẹ̀dìmú dáadáa o orí ọmọbìnrin kan tó fẹ́ fẹ́ ọmọbìnrin yìí òun jẹ́ onísúnà òkè a àwọn ọmọ bẹ́ẹ̀ o tí bàbá wọn jẹ́ mùkádámù tí bàbá wọn jẹ́ kọ̀lífà tí bàbá wọn jẹ́ ṣéwù òkè. Okay? so tàbí tíyàwó jẹ́ sẹ́yìdà tó ga sí pé àwọn ọmọ yìí gan fún ara wọn wọ́n mọ̀ wọ́n lé pé wọn ò gbà tà wọn àwọn ọmọ kan bẹ báwọn tí wọ́n jẹ́ ọmọ àlùbáríkà kọ́lọ̀ bá lè ṣe àlékún ìmánì wọn àti dáadáa wọn kọ́lọ̀ mọ̀ sì jẹ́ wọ́n ṣe ọkọ fẹ́ láyé wọn. táwọn bàbá yìí gan mọ̀ wípé àwọn ọmọ yìí wọn ò gbà tà wọn rárá tọ́rọ̀ bá ti kan ọ̀rọ̀ ẹ̀sìn wọn ò gbà tàwọn rárá wọn èyí sì gba ẹsẹ̀ kankan lọ́wọ́ òbí wọn lò bóyá hàn tù ú tí wọ́n lè ti bẹ̀ mú wọn tí wọ́n lè ti bẹ̀ dì wọ́n ok àdúrà bá wọn jó ń jálàbí now irú àwọn obìnrin bẹ́ẹ̀ tí bàbá wọn rí báyẹn tó jóni sùn fi paraku. yálà tìjàníyà ni oníkọ̀dìríyà ni oníṣàzìlíyà ni. bàbá yìí ti wà disqualified ó ti yọra ẹ̀ onipo nípò ẹni tó lè dábọ̀ ọmọ ẹ̀ lọ́kọ. lórí pé ó jẹ́ ó jẹ́ ọ̀kan gbòógì lójú ọ̀nà tọ̀ríkọ̀ tìjàníyà ni kọ̀dìríyà ni ṣàzìríyà ni. ṣé ẹ sì mọ̀ wípé Islam tò àwọn tó lè fi ọmọ lọ́kọ kalẹ̀ one by one. so ọ̀rọ̀ wa kan àwọn tó ṣẹ́kù nínú ẹbí ọmọbìnrin yìí ní sísẹ̀ntẹ̀lé ní sísẹ̀ntẹ̀lé. nínú àwọn ọ̀dánilẹ́kọ̀ọ́ tí mo ti ṣe bọ́ sẹ́yìn nínú ọ̀rọ̀ ìfẹ́ ẹ lọ gbọ́ ẹ rí bí ẹ̀sìn ṣe tò wọ́n kalẹ̀ one by one lẹ́yìn bàbá tó bí ọmọ bàbá bàbá ló kù lẹ́yìn bàbá bàbá lọ́wọ́ kan full brother rẹ̀ full brother rẹ̀ lẹ́yìn full brother ló kan half brother ní father side lẹ́yìn half brother ní father side yẹ ìyẹn ni pé lẹ́yìn bàbá ọkàn bàbá baba lẹ́yìn bàbá bàbá ọwọ́ kan arákùnrin tí wọ́n jọ jẹ́ ọmọ bàbá ọmọ ìyá tí ò bá wá sí ọwọ́ kan arákùnrin tí wọ́n jọ jẹ́ ọmọ bàbá tí wọ́n kì í jọ ṣe ọmọ ìyá gbogbo ibi tó bá ti já sí pé ìyá ló pa wọ́n pọ̀ wọn ò lè fi ọmọbìnrin lọ́kọ ok so ẹni tó wá jẹ́ bàbá mùkádàmù ni lójú ọ̀nà tàríkọ̀ bóyá ti dà níyà bí kọ́ọ̀dìrí àti ṣàgbéléyà ó ti wà disqualified láti fọmọ bíbí rẹ̀ lọ́kọ̀nù. bàbá bàbá náà bóyá òun ò sí láyé mọ́ possibly bóyá kò sí láyé mọ́ bóyá náà sì wà láyé bóyá jẹ́ kìrìsìtẹ́nì àbó náà jẹ́ kọ̀lífà lójú ọ̀nà tàríkà òun náà ti wà disqualified nù ọwọ́ akú ọkàn full brother full brother á gbé lórí the eldest lórí youngest tí gbogbo wọn náà bá tún jọ ń súfí ọwọ́ kan half brother ní father side tí wọ́n jẹ́ ọba kan tí ọba tó wá sí ìyẹn tí ọba sí ìyẹn ló tó wá kan ọ̀nkù ọkàn ọ̀nkù ìyẹn ni ẹ̀gbọ́n bàbá àbábòrò bàbá lọ́kùnrin tí wọ́n gbọ́ jẹ́ full brother ẹ̀ẹ́n síra wọn bàbá kan náà ìyá kan náà ló bí wọn tí ó bá tún wá sí ó kan half uncle tó ga sí pé ọbàkan ni bàbá ọmọbìnrin àti arákùnrin náà tó jẹ́ ẹ̀gbọ́n fún bàbá rẹ̀ àbí àbúrò fún bàbá rẹ̀ tí ẹ̀bà tó wá sí yẹn mọ́ lọ́tọ́ wá kan ọmọ bíbí ọmọbìnrin yẹn gangan in case tó wá gásí pé ẹni tó fẹ́ rì má rì ni òkè tó náà ti bí tó ti bí ọmọkùnrin tí gbogbo májẹ̀mú pé sí lára tí ẹ̀bà wá sí tó gásí pé the whole family gbogbo pátá oníṣúfì ni wọ́n tí wọ́n ti gòkè àgbà àti rí kọ̀lífà nínú wọn àti rí mùkádàmù nínú wọn àti rí ṣéwù nínú wọn òyìnbó tó ni àti rí kútùbù nínú wọn àti rí gáúsù nínú wọn àwọn ẹbí kan bẹ bá nílùú Ìbàdàn lónìí tó ga sí wípé gbogbo ọmọ wọn pátá oníṣúfì ni wọn ọba ń lo tí ẹ bá tẹ̀ wá dé lọ́rin ọwọ́ àyàpá ọ̀yàpá gan-an ni wọ́n pọ̀ gan tó ga sí pé the whole family lọ́kùnrin wọ́n jẹ́ ògbóǹtarìgì nínú tọ̀ríkà tìjàníyà ni o kọ̀dìríyà ni o ṣàdìlíyà ni o okay now a lè ti torí pé èèyàn wà lójú ọ̀nà tọ̀ríkọ̀ tìjàníyà kọ̀dìríyà ṣàdìlíyà ká disqualify rẹ̀ torí pé ó wulẹ̀ ti wà disqualified to be a muslim fún wípé ó ń tọ ojú ọ̀nà tàríkà tìjàníyà kọ̀dìríyà ṣàdìríyà ok now ti máa ń sọ ni wípé ṣùgbọ́n ẹ̀kọ́ funfun ó lè jáde nínú kòkò dúdú káwá àzùmù wípé irú ẹbí yẹn kan tó gbóná nínú súnà kódà táwọn ẹbí ẹ̀ gan mọ̀ wípé báwọn ń ṣe mòlídì kì í báwọn dá sí i táwọn bá ń ṣe ìlàtòlè kọ́dìrì irọ́ wọn tó bá ń ṣe ìlàtòlè kọ́dìrì bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lógúnà súfìhun kì í báwọn dá sí kì í báwọn mú aṣọ kì í báwọn jẹun kì í jẹun nínú ilé tó bá ti tẹ̀rẹ̀ wèrè zimu wọn lórí mòlídì kìí jẹun nínú ilé lásìkò náà wọ́n mọ̀ á súnà ní tiẹ̀ kìí sì gba oṣù lọ́wọ́ bàbá rẹ̀ òkè wọn ò sì lè sọ pé àwọn fẹ́ lọ sí òde mòlídì kan kọ́ bá wọn dá sí i tọ́gbọ̀nbẹ̀lẹ̀ bá fẹ́ lọ́kọ tó ti gbọ́ súnà yìí báyìí tí gbogbo ẹbí rẹ̀ sì ti wà disqualified to be Muslims okay wọ́n ti wà disqualified a dá wọn kúrò nípò wìláyà ọmọbìnrin nípa wípé wọn ìwulẹ̀ ṣe mùsùlùmí wọ́n sọ bá ti jó nítọ̀rí kọ̀ tọ́ ọgbà ọwọ́ tó ń rìn lójú ọ̀nà tọ̀rí kọ̀ tìjà níyà kọ̀dìrí àṣàzìlíyà èèwù lẹ́sìn mùsùlùmí mo ti ka fásiwá àwọn àfáàbí rẹ̀ ọ̀rẹ́dì bọ́ sẹ́yìn lọ gbọ́ tó bá ti gbọ́ so wọ́n là gbọ́dọ̀ kírun lẹ́yìn wọ́n ní tàbá lè yọ yín kúrò ní ipò ìmọ̀ọ́mọ̀ ká yọ yín kúrò ń bẹ̀ tàbá lè yọ yín kádàrún wa kí tí ìdárun wa kí kò bá rọgbọ ká mú àyè míì táwọn ti mọ kírun so ọ̀rọ̀ yẹn ti yanjú gbogbo ọ̀rọ̀ wípé kèé sọ̀rọ̀ ọ̀run nìkan tó fi mọ́gbéyàwó a gbọ́dọ̀ recognize yín gẹ́gẹ́ bí wàlíyù náà tọ́lọ̀ ọmọbìnrin bá wá rí báyìí tó sì fẹ́ lọ́kọ tó jó ní súnà ọmọbìnrin jó ní súnà ó wá fẹ́ lọ́kọ bóò ni wọ́n ṣe ṣe ọ̀rọ̀ ti di mọ́nlá wàlíyàlàhà mọ́nlá wàlíyàlàhà lè wàlíyù ha kò ní wàlíyù nú ẹbí mọ́nù nígbà náà ọ̀rọ̀ wá kan ìjọba àlú in Nigeria case or Nigeria as case study ìlú wa tún wá ní problem alákọ̀ọ́kọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kìí ṣèjọba ìsìláàmù ìjọba tí ń lo òfin tọ́gùtù nìyí ìṣòro kejì ó ní pé tó ń ti bí ìjọba nàìjíríà ṣe jẹ́ ìjọba tó gbú tutù ó kúkú fààyè gba kí àwọn kan pera wọn ní oníṣẹ̀ríyà tí wọ́n ní supreme council for islamic affairs àwọn stéètì kọ̀ọ̀kan sì ń gbé sóga sí pé wọ́n ní ṣẹ̀ríà kóòtù but unfortunately for the so-called ṣẹ̀ríà kóòtù wọ̀nyí depending lórí irú àwọn mùsùlùmí tí bá ń bẹ́ńbẹ́ ni ó dìtámì àwọn mẹ́mbà kóòtù yẹn so bí irú Ìlọrin ní ìsìn tó ń súnfí pọ̀ bẹ́ẹ̀ àwọn wo ni wọ́n kò sí kóòtù wọn àwọn súnfí náà ni àwọn onísúnfí wọn kò sí kóòtù wọn irú ìlú Ìbàdàn tó dá sí pé bíi seventy percent onísúnfí bíi thirty percent onísúnà nílọrin ninety five percent ó súfí five percent bí ó súnà ni now nílùú ìbàdàn bí seventy percent ó súfí bí òjò ń súfí bí òjò gẹ́làbì so so bí 70% percent ni àwọn àwọn rádaràdáhùn tí wọ́n jẹ́ súfí tí wọ́n jẹ́ gẹ́làbì hùn tí wọ́n jẹ́ babaláwo àdínù bí thirty percent tó wá ṣẹ́kùnlẹ̀ tó wá jẹ́ àlùsùn náà yìí Eh, by virtue of pé seventy percent to thirty percent ní wá nìbàdàn àwọn sẹ̀rí àkọ́tù tí wọ́n láwọn ń ṣe ní ọjà ọba nílùú ìbàdàn gan náà <laughs> eh, composition wọn kò làkó ń bi kóńsúsú wà láàrin wọn. now in as much kóńsúsú ti wà láàrin wọn tọmọbìnrin yìí bá gbé ọ̀rọ̀ ẹ̀ lọ bá wọn pé òun fẹ́ lọ́kọ o onísùnà ni òun o torí náà bàbá àwọn wà disqualify láti jẹ́ wàlíyù òun àti àwọn ẹbí wọn yòókù gbogbo wọn pátá ọmọlẹ́yìn Ṣéhù Tìjání ni wọ́n bí àpẹẹrẹ ǹjẹ́ mọ̀ pé ẹnu òní kò níṣẹ̀lẹ̀ akọ̀tọ̀ jàmbá láti gbà pé káwọn ó káwọn ó yan pé kí ó fi ọmọbìnrin yẹn lọ́kọ ẹnu wọn ní kò dájú nù ntọ́ kó nù ẹnu wọn so ìsìn ni wọ́n máa sọ pé àwọn súnfì kan ní ọ̀dá àwọn kan dá àti pé yẹn ò tó bẹ́ẹ̀ ìyẹn most of them tí làwọn ọjà ń èyí tí ò ṣe súfì àwọn ẹbí tiwọn náà òun súfì ni wọn tí wọn ò rí náà rí wúlẹ̀wúlẹ̀ onísúfì èmi tó sì rí náà rí tó rí náà rí wúlẹ̀wúlẹ̀ rẹ̀ alábòsí ni ẹ alábòsí ni bí ṣe ń jẹ bọ́sẹ̀ pẹ̀ ló ń sún náà náà ni wọ́n tún bá onísúfì ṣe tiẹ̀ náà ẹ̀ẹ̀kọ̀ọ̀kan tó bá ti já wa wọn ò sáfẹ́ bá gẹ̀ẹ́dì kankan wọ́n fẹ́ kán máa yin àwọn lọ́tún kán máa yin àwọn lọ́sì ni pé ẹ̀yin ilẹ̀ balance ẹ̀yin ilẹ̀ balance. so possibility kírú ṣẹ̀rí àkọ́tọ́ jábá kọ́mọ́ gbà láti ṣe ń tọmọbìnrin ìfẹ́ ó ti wà. tí wọ́n bá gbà láti ṣe alhamdulilayi kí wọ́n yan ẹni tó bá jó sùnà láàrin wọn kó ṣe handing over ọmọ ẹ̀ fún ọmọbìnrin tí wọ́n bá gbà yọ àtẹ̀ ìwájú yóò awa wá àfáà súnà àfáà bi iru wa kese ṣèmi mo jẹ́ àfáà súnà lu ibadan àwọn àfáà súnà pọ̀ níwọ̀nba ọba Ìbàdàn èyí tó bá súnmọ́ nínú wọn àtúrọ̀ súnà tó lóhùn ń ṣe ibì kan ló ti ń gbọ́ yé ọ̀dọ̀ afa kan ló ti ń ọ irú akidu nìka fún ọmọbìnrin yẹn àti ọmọkùnrin tó onye onísúnà ok now tí ti wá ṣe yẹn sáà pé àwọn òbí rẹ̀ yóò mọ̀ retí wípé wọ́n rẹ̀ kẹ̀dẹ̀ pé ṣẹbi ńgbọ̀n bá fẹ́ lọ́kọ àwa náà lákòókò yọ̀ǹda yẹn stage management lásán wọ́n fi ṣe stage management lásán ẹ̀mọ́tẹ́ ń pè ní stage management wọ́n wulẹ̀ ti so yìgì tí yìgì wọn ti lálàáfíà wọ́n ṣẹ̀ wá lọ bá ẹni tí wọ́n bá fẹ́ lọ bá nu ẹbí wọn ẹ tí mo fẹ́ fẹ́ rí o so afẹ́gbàṣẹ lọ́wọ́ yín àṣẹ stage management nìyẹn wọ́n wulẹ̀ ti so yìgì ọ̀rẹ́dì lọ́dọ̀ àbá súnà ó yanjú kíyèsí o kíyèsí o gbogbo ohun tí mo kà á lẹ̀ ń gbọ́dọ̀ wà ń bẹ̀ tó ti yé ọ̀rọ̀ súfí kìí sọ̀rọ̀ fásìkú o àwọn àáfàá dó wọn japẹ ẹnu ṣùgbọ́n wọ́n sì gbà wípé tí bàbá ọmọbìnrin bá jẹ́ fásitì a lè disqualify rẹ̀ láti fọmọ ẹ̀ lọ́kọ but issue tàwọn oníṣúfì kìí ṣe issue fùsùk issue rídà ni áàlù rídà ni wọ́n bẹ́ẹ̀ ni mo sọ fún ọ tó bá wù ọ lọ gba transformer mu áàlù rídà. ló ń tìjàníyà alùrídà ló ní kọ̀dìríyà alùrídà ló ní ṣàdìríyà that is the fact. kò sí àáfàá kankan tó sọ pé kí ọ̀kan nínú alùrídà kó tàwa la ìfọ ákídù nìka àfọmọ rẹ̀ náà ibi táwọn àáfàá ti yapa ẹnu òun lórí bàbá tó bá jẹ́ fásitì bóyá bàbá yẹn bóyá kìí déédéé akíkandá kan sí ni bóyá máa ń mu ọtí lẹ́ẹ̀kọ̀ọ̀kan bóyá bóyá máa ń fárun gbọ́n rẹ̀ kankan àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan wọ̀nyẹn ló fi jẹ́ fasik àrínà àwọn àbáàtọ̀ sọ wípé tí wọ́n disqualify fasik ṣùgbọ́n alikọ́lù rọ́jì ni wípé alifasik yàtàwálá àkìdá nìkáì bíntìhì ẹ̀ fásikù ó lè ó lè ṣe handing over ọmọbìnrin rẹ̀ fún ọkùnrin gidi tó fẹ́ẹ́ fẹ́ hmm. ṣùgbọ́n kò sí àbá kan níbi tèmi mọ́ o èmi ò mọ tí wọ́n mọ́ o ntẹ́mi mọ́ lèmi sọ o nfi lè fi mọ́ tiẹ̀ n lè fi sọ o ntẹ́mi kànú tíà tó ń bẹ́nu tíà ò ní wípé once someone is alurida kò ní ẹ̀tọ́ kankan sí mùsùlùmí mọ́ kò ní ẹ̀tọ́ kankan sí mùsùlùmí mọ́ wọ́n ti dà níyà alùbídà ni wọ́n pẹ̀lú àkídà wọn alù tìjàníyà wọn ò lẹ́tọ̀ọ́ kankan mọ́ sí Islam alù kọ̀dìríyà bákan náà ni alù ṣàbílíyà bákan náà ni torí pé àwọn àkídà tí wọ́n ní kò lọ pẹ̀lú Islam àkọ́ìdù òun kálà الإسلام àkọ́ìd al-islam àpapọ̀ àkídà onítìjàníyà oníkọ̀dìníyà oníṣàdìníyà ó lòdì sí àpapọ̀ àkídà islam wàlẹ̀ àkídà wàlẹ̀ asas àkídà sì ní foundation òun nípìlẹ̀ òun nípìlẹ̀ báwo lẹni tí ń pe gbogbo nǹkan lọ́nà ó ṣe ẹni tí ń pe gbogbo nǹkan lọ́nà ó báwo ni ó ṣe jẹ́ léyù ìyàwó iṣẹ́ tó fẹ́fẹ́ ẹni tó ń pe gbogbo nǹkan lọ́nà báwo lẹni tó ń sọ wípé ìmísí kò tí ì stop lẹ́yìn ànẹ́bí ìmísí sì ń wá ó sì ń wá ó sì ń wá ó sì ń wá yóò sì máa lọ bẹ́ẹ̀ yóò máa lọ bẹ́ẹ̀ báwo ni wíwẹ̀ tó láti dá yẹn báwo ni ṣe jẹ́ léyù fún ìyàwó tiẹ̀ mùrítàdù alẹ́ islam la yakun waliyan la yakun waliyan ẹni tó ti kú ònú ìsìláàmù tó kàn pẹrẹ mùsùlùmí ó ti kú ònú agbo ìsìláàmù tó kàn pẹrẹ mùsùlùmí yóò ti ajé wàlíyù fún ìyàwó tiẹ̀ tó àfọkànbalẹ̀ pé ákídù rẹ̀ pẹ̀lú ọmọbìnrin yẹn kó lálàáfíà kò ní àlàáfíà àbẹ́yìn gan rẹ̀ ẹ̀fẹ̀ kan gbádùn torí tó o gbádùn tó o ìsìláàmù mọ̀ ọmọ ìpè àkídá sún fi tọ̀ríkọ̀ wọ́n mọ̀ pé àkídà kan ni tó yapa sí àkídà Islam àkídà wọn ó kó ètò pọ̀ nínú nàwákìlùl Islam àkídà oṣùfì ó kó ètò pọ̀ nínú àwọn nǹkan tí máa ń sọ mùsùlùmí di kèfèrí bí àpọ̀ ẹ̀ nàṣẹ̀ bọ́ta ni o ìwọ tó bá fẹ́ fẹ́ ọmọ ń súfì tọmọ ń súfì yẹn jẹ́ mùsùlùmọ̀ tó ń mùsùtẹ̀kì alasunna ẹ wá ẹni tó bá kàn ní ẹbí rẹ̀ tó qualify tí gbogbo wọn bá wà disqualified ẹ wá lọ sí ọ̀dọ̀ ìjọba stroke sharia court tí kò bá tún sí tàbí tí wọ́n dẹ́rù kan náà àfàsúnà wọn lù yín o tẹ́ bá ti wá sí ákìdù kan kí náà sì ní ákìdù mo yọ̀ǹda ọmọbìnrin fún ọkọ fi ṣe ìyàwó mo fara mọ́ kálás hàlà wà láàkì so ẹ bá jẹ́ àti ákìdù yẹn tán tó ti lálàáfíà bá ń tán tí àwọn bàbá ń bá fẹ́ máa sọ wúruwúru torí wọn ọ̀pọ̀ láti máa sọ pé wọ́n fọ́ mọ àwọn lóyún ẹ̀sìn píráìdálù sùn náà gẹ́gẹ́ bí bàbá kan ṣe sọ gẹ́gẹ́ bí bàbá kan ṣe sọ ẹ jẹun bàbá òun náà báyà mo lè rí ṣé mo lè rí bàbá yìí bí báyìí o my god bàbá kan sọ bẹ́ẹ̀ kò sí lórí bí báyìí sọ bàbá yẹn bàbá àlọ́rin báyìí ni bàbá ọmọ kí ó burúkú báyìí ọmọ kí ó burúkú báyìí ìmọ̀ bẹ́yà ti Yayi TV ló gbé Yayi TV ló gbé bàbá yẹn jáde Yayi TV ló gbé bàbá yẹn jáde bàbá yẹn mọ kí ó burúkú báyìí ó ní mùsùlùmí lòun tọ̀ríkọ̀ òun. Eh, tìjàníyà ọ̀sàkà eh, gbogbo ẹ̀ ọwa ní eh, alùsùnà kan ọfọmọ òun lóyún ọfọmọ òun lóyún alùsùnà kò ní ọfọmọ ẹ lóyún alùsùnà nìkan ló gbà pé zina haramu ni onísúfì ò gbà bẹ́ẹ̀ onísúfì wọn ò gbà pé zina haramu ni tí wọ́n bá ń sọ lẹ́nu Kama má bàa ṣe ẹ̀ẹ́ à àṣeṣin ti bàjẹ́ tó báyìí ni nínú àkìídà wọn wọn ò gbà bẹ́ẹ̀ nínú wọn bàtì wọn ò gbà bẹ́ẹ̀ nínú àkíkọ̀ wọn wọn ò gbà bẹ́ẹ̀ wọn á ní ta ló ṣe sìnà ara ta ló ti ṣe sìnà gangan ni sìnà ọ̀hún wọn bá ní àzáni wọn ní húwà ní alẹ́ bí yẹ́zí níbi ha azina nafsu hu huwa ni huwa huwa náà ní gbogbo ẹ so ń súfí lọ́dọ̀ wọn haramu ọlọ́run halali ni haramu ọlọ́run lọ́dọ̀ ń súfí nínú ìmọ̀ tọ̀ríkọ̀ wọn yálà kọ̀dìríyà ni o ṣàbílíyà ni o tìjàníyà ni o lọ̀ṣàǹbàdíyà ni o gbogbo wọn bá ń pátá ibì kan náà ni wọ́n sùn tí wọ́n kọjú sí. Si so lọ́dọ̀ wọn kò sí haram kò sí ti ń haram ṣe bí mo ka kínní kan jáde ń jò ní wípé ṣíṣe òwúrẹ́ bá ń ṣe haram ò sọ̀rọ̀ bí mo kà bọ́ta ló àwọn ẹgbàgbé ni mo kà bọ́ta náà lábẹ́ àdábù ìmúrí dí máa ṣe tí tí tó bá ń yàgbà ọlọ́run sọ pé káì pé ní haramu ọgbọ́dọ̀ pé ní haram aládẹ̀sìn àwọn tó wá bẹ̀sìn ìsìláàmù jẹ́ ló ń súnfí àwọn tó wá bẹ̀sìn ìsìláàmù jẹ́ ló ń súnfí so lọ́dọ̀ ń súnfí haramu ọlọ́run haramu òjíṣẹ́ lọ́dọ̀ tí wọ́n kìí ṣe haram lọ́dọ̀ tí wọ́n kìí ṣe haram bàbá wa ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ mi ò mọ́kàn bàbá òun o mo kàn rí lórí Yagi TV ni wọ́n interview rẹ̀ wọ́n interview bàbá yẹn ará Ìlọrin náà ni wọ́n sẹ́wọ̀n kí mo sọ pé Ìlọrin nígbà tí sufi ń bọ̀ láti òkè ọya ọ̀dọ̀ wọn lọ́fi ṣe tí wọ́n máa ń pè stop over ibẹ̀ ló kọ́kọ́ láǹdì sí kí wọ́n tó wá fi tí wọ́n fi ránṣẹ́ sí Ìbàdàn wọ́n fi ránṣẹ́ sí Ìbàdàn ètí wọ́n fi ránṣẹ́ sóṣogbo wọ́n sẹ̀ǹdẹ̀ sóṣogbo ètí wọ́n fi ránṣẹ́ sí Ìwó wọ́n sẹ̀ǹdẹ̀ sí Ìwó kí wọ́n sábà máa sẹ̀ǹdẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá ìlú Ìlọrin gangan ní embodiment sufi ìbẹ̀rẹ̀ kọ́kọ́ láǹdì sí bó ti gbéra láti Tunisia Senegal kankan Mali ọ̀làǹdì sókè ọ̀yà láti òkè ọ̀yà báyìí ọ̀làǹdì síbo ọ̀làǹdì sí ìlú Ìlọrin ìlú Ìlọrin Kwara Kwara Kwara state Ìlọrin capital rẹ̀ àbí tí n bá ṣe mistake ọ̀làǹdì síbẹ̀ wọ́n wá tẹ̀wá ń wọ́n á yìn ilé arábàdàn pé ẹ̀yin náà gborí burúkú eléyìí ẹ̀yin ará Òṣogbo ẹ̀yin náà gborí burúkú eléyìí nínú súfì ẹ̀yin náà gbélé ẹ̀yin náà gbélé láti rí àwọn súfì kọ̀ọ̀kan nílùú Ìbàdàn bí bẹ́ẹ̀ kọ́ Ìlọrin gẹ́gẹ́ ní àwọn sáádà wọn àwọn olórí wọn àwọn ògbóǹtarìgì wọn ibẹ̀ ni wọ́n wà so bàbá yẹn wọ́n wá ìtàbíù wọn bóyá nìkan bímọ or whatever bàbá yẹn wá ń sọ nínú fídíò yẹn wípé ẹ àwọn táwọn wáyé ẹ mùsùlùmí làwọn àwọn àdójú ọ̀nà mọ́sáàbù máa ń màlìkì ẹ tọ̀ríkọ̀ àwọn ni tìjàníyà ẹ kẹ̀yìn àwọn ni wọ́n sàkà gbogbo ẹnu wọ́n dùn báyìí wọ́n mọ kí ó burúkú burúkú àmọ́ lórí kíni lórí àkédà súfì irọ́ ni gbogbo kí ó tí wọ́n mọ̀ ó ti dòbu ó ti di kí ó tí Àbújá nì ó ti di kí àbújá lè wọ́n bá ń sọ ní ọ̀rọ̀ wọn wípé ẹ bẹ́ẹ̀ náà ni oníṣúná kan títòkó tó lọ balẹ̀ ẹ ó fọmọ àwọn lóyún là ń wá ní orí o ló fọmọ àwọn lóyún ìrírí o táwọn sọ pé fọmọ yín lóyún ẹ ti wà disqualified ẹ lè fọmọ yẹn lọ́kọ wọn bá wọn ti ó ṣeé ṣe wà lọ́wọ́ àlà ó ṣeé ṣe kí wọ́n ti lọ wá àfáà súnà tó ti gbà ṣe yín ṣe ńgbà tẹ̀yìn ò gbádùn tákìdá yín ò dáa tákìdá yín ò dáa onísúnà nìkan ló mọ̀ pé àzínà haramu kódà kó ní súnà ti zìnà ẹ kó ní súnà kó ti zìnà ìjìyà rẹ̀ kò ìjìyà tọ́nà ń gbé kalẹ̀ fún onízìnà pé tó bá jẹ́ ọ̀dọ́ kò fún kó ọgọ́rùn-ún àti ẹ̀wọ̀n ọdún kan tó bá sì jẹ́ abilékọ ni àbẹ́ tó ti fẹ́yàwó rí nílẹ̀ lóko pa ìjìyà tí ó kọjá ni ṣe rí ẹ̀yin ìjìyà tiyín lórí pé haramu ọlọ́run lọ́dọ̀ tiyín àlàálì ni kúfúrú ni ìjìyà tiyín lọ́dọ̀ ọlọ́run kúfúrú wàrídà kúfúrú bàwá òní tó ti gá sí pé haramu ọlọ́run nínú súfì o lábẹ́ àkíkọ́ o lábẹ́ ìmọ̀ bàtìní o àlàálì ni ta ni ọ̀daràn jùlọ nínú ogun méjèèjì tá bá ti àzúmù wípé ẹni yẹn o ọfọ ọmọ yín lóyún tòótọ́ ni. èmi ò sì gbà kó fọmọ yín lóyún èmi ò gbà torí pé wọn sì náà báwọn ní òjò ńlẹ gbà yín tó súnmọ́ kó ní wípé ọmọ bàbá ẹ̀ jó ń náà ọmọbìnrin rẹ̀ ó jó ń sún náà wọ́n ti pé gbogbo ẹbí àwọn ń sún ni ni wọ́n fi rìn bọ́ ọ̀tá náà fi lọ́wọ́ àfáà súnà tí wọ́n gbàṣẹ lọ́wọ́ rẹ̀ tí wọ́n gbàṣẹ lọ́wọ́ rẹ̀ so gbogbo àwọn a mọ̀ pé ni o a mọ̀ pé haramu ni a sì mọ̀ dágbọ́ tí bẹ ní orí rẹ̀ but àwọn sún bí ò gbà bẹ́ẹ̀ wọn ò gbà nínú ìmọ̀ bàtí ni wọn nínú ìmọ̀ nínú àìmọ̀ àkíkọ̀ wọn fún ọ̀gbà bẹ́ẹ̀ lábẹ́ àkídà wahdatul wujudu wọn fún ọ̀gbà bẹ́ẹ̀ wọn ọ̀gbà bẹ́ẹ̀ sẹ́gun yín wà ní àjẹ bàbá yìgì bàbá yìgì kọ́ bàbá yìgì ni abẹ́rẹ́ ti di bàbá yìgì ni. so bọ́rọ̀ ọ̀sẹ̀ jẹ́ nìyẹn o aláwọ̀ fi wá sí kòǹgẹ́ dáadáa o máa fẹ́ oníṣúfí o má fọmọ rẹ fún onísúfí o má fi onísúfí má fọmọ rẹ fún onísúfí tó ń súfí bá ti wá tú bá ṣẹlẹ̀ pé ọlọ́run ọba ọba aláyìípadà rere ni àkàndẹ́mù yín wípé ọ̀rọ̀ yín ò lè látúnṣe àkàndẹ́mù yín bẹ́ẹ̀ àtúnṣe là ń wá fún yín ìtọ́ba wa túbá akúrò àwọn tó ti túbá nù yín lọ́kùnrin ni o àrí lóbìnrin ni o àrí tó ti túbá tọ́ba ti túbá fáyè tí wàá nù ná ẹ ti dọ́mọ yá wá nù àmọ́ mọ́ńsílì tún alàtọ̀rí kọ̀ tẹ́ ẹ̀ bá yé kú tẹ́ ẹ̀ bá yé tẹ́ ẹ̀ gò tẹ́ ẹ̀ ń jẹ́ alùtọ̀rí kọ̀ ẹ̀ ìsọmọ yá wa nínú ẹ̀sìn o àtẹ̀lé yín ẹ̀yin náà má fẹ́ wa tẹ́ ẹ ti gbọ́ àti yín ó ti náà sì má fẹ́ wa so bí ó ṣe jẹ́ ní dèdé àsìkò yìí nìyẹn o aláwọ̀ fi wá sí kòǹgẹ́ dáadáa o so ẹja gbọ́ orí kì í. àwọn ìjọ amadíyà àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbòó wa gbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànàbí àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ́ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. màsíù tààrùn rétí. Ìsá ọmọ Màríyàmá kìí ṣe Gulam Ahmadu torí aláwo kò rán níṣẹ́ tí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà. Kí gbogbo wa lọ mọ̀ dájú ó kúrọ̀ ní Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ̀ ó kúrọ̀ ní gbogbo wọn o kàláwù ìṣọ́ ṣọ́wa káàmọ́dì pèpè ríru ní ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù làwa níbẹ̀. Mirza zagulam Ahmadu àti Ṣéhù Ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ìbọ́rí nìyà. kúkúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹ tẹ̀lé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. tọ́ inṣàlá ká máa retí next episode láìpẹ́ ká ṣe àpọ́gámù o. kó dé ọ̀dọ̀ àwọn oníṣúfì o ẹ lè jẹ́ wàlíyù ìyàwó wa o a lè fi ọmọ lọ́wọ́ yín ọmọ yín tó di mùsùlùmí gidi tó jẹ́ onísùnnà àgbọ̀ náà tá a gbà fẹ́ síta ni o a lè tọrọ ọmọ lọ́wọ́ yín àti ni o àti súfì ni o ni o àti àwọn rẹ̀ ti ń jẹ́ wọ́n wọ́n pọ̀ bá àwọn wẹ́rẹ́ wọn àwọn bíi ogúnṣẹ́ àǹkó àwọn bíi kí náà ń pa àwọn ilé náà ṣàfáwùdí ní fìdí ìsìlámì àwọn bíi síkírù kìnní kan kìnní kan àlìákù irọ́ ní gbogbo ẹ̀ irọ́ lásán ní gbogbo ẹ̀ tọ́ba lẹ́sìn rẹ̀ ṣe ìwọ tọ́ba tiẹ̀ jọmọ bíbí wọn tọ́ba ń bá pé kó o yaare ọ̀nà sẹ́ẹ̀ta